ṣe nàìjíríà lẹ́ni o ẹ ṣé bàbá o ẹ ṣé ọmọ ẹ ṣé ọlọ́run ẹ̀mí mímọ́. mi ò lè sátán ọmọ ṣọfà hallelujah good evening darling kẹ́kẹ́ oyin olúwa ẹ ṣeun lórí ohun tẹ́ ẹ ṣe ní nàìjíríà lẹ́ni o lábẹ́ bó ti wù kó rí gbogbo ọmọ àwọn sàtánì àwọn ẹrú bíi pé kẹ́gẹ̀ kó ṣàn kó máa ṣe bàlà kó máa ṣe bòlò gbogbo ẹlẹ́gbàá kó sọ olúwa ẹ ṣeun gbàyè mi gbọ́pẹ́ mi gbàyè mi gbọ́pẹ́ mi gbàyè mi. alẹ́ ẹ̀kalẹ̀ ẹ̀kú dédé wòye ẹ̀yin tèmi uh, good evening every one of you you are most welcome to this chit chat with Olomo Plenty um, apparently things are going well and I give glory to Jehovah Almighty um, lábẹ́ bó ti wù kó rí Arike Gold good evening my darling it's been a long time How are you doing? <laughs> Olúwa ẹ ṣeun àwa mọ́pẹ́ wá. Àwa mọ́pẹ́ wá nítorí pé ẹni tó mọ̀ọ́re ni wá. Ee Àníkẹ́ bẹ́ẹ̀bì ọmọ ojú kò ṣe ọfà tá a lè fi ta nípa. Hallelujah ló gbèrò. Olúwa ẹ ṣeun. Bàbá ẹ ṣeun. Ọmọ ẹ ṣeun ẹ̀mí mímọ́ ẹ ṣeun mẹ́ta lọ́kan ìjìnlẹ̀ ìfẹ́ ẹ ṣeun adúpẹ́ adúpẹ́ adúpẹ́ aláyọ̀ àyìn lógo o torí tán bá sọ wípé ẹ̀jẹ̀ ò ní ṣe bàlà ẹ̀jẹ̀ ò ní ṣe bòlò ní nàìjíríà yẹn lé níyìí ta ni ò mọ̀ pé ọlọ́run ló ń jẹ́ èmi ni ẹni tó bá mọ̀ pé ọlọ́run ló ń jẹ́ èmi ni. Hmm ló lè mọ rírì ohun tí Ọlọ́run ṣe fún Nàìjíríà lénìí lábẹ́ àkóso gbogbo àwọn olùgbìmọ̀ ibi pé kẹ́jẹ̀ kó ṣe bàlà kó ṣe bòlò ẹ a lè ṣe ká má rí afẹ́fẹ́ ohun tí Olúwa tó ń ṣe nínú ilé ayé wa ṣùgbọ́n síbẹ̀ sí Olúwa ẹ ṣeun. Hmm. Ewo ensas endsars tí wọ́n ṣe gbẹ̀yìn ẹ wo oye ènìyàn tó kú ẹ kálẹ́ màmí ẹ káàbọ̀ mà god bless you thank you ma Ewo wo oye ènìyàn tó kú ẹ wò ó ṣe rí nínú fọ́rùmù mi gbogbo àwa bíi àmọ́ ibi tẹ́mi wá wà láti alẹ́ àná ibi tẹ́mi wá wà rèé ibi tẹ́mi wá wà rèé a dúpẹ́ wípé ọlọ́run gbàkóso lábẹ́ bó ti hùn kó rí hmm. ṣe mọ̀ pé àkírí àwọn màámi àwọn bàá mi aláṣọ funfun kí wọ́n déédéé jáde síta lọ́sàn-án gan ṣùgbọ́n olúwa tún lo àwọn náà fún ohun ìjàǹgbàdì yìí lénìí olúwa lò wọ́n ní ọ̀nà àrà bóyá nítorí tiwọn tí àwọn olubi wọ̀nyí tí wọ́n ti péjọ wọ́n ti ní gbogbo àwọn ọmọ ọlọ́mọ làwọn máa ṣe lọ́ṣẹ́ ṣùgbọ́n gbà tán rí àwọn ìyá mi àti àwọn bàbá mi tí wọ́n mi àjà tó ní ó yá gbogbo wa lájọ máa débẹ̀ Odùduwà ni ilẹ̀ Odùduwà a gbọ́dọ̀ gbà ni òun ni mo ṣe sọ wípé káyé máa sọ wípé ẹ̀sìn kan lẹ fẹ́ ṣe ẹ̀sìn kankan lẹ fẹ́ ṣe ṣáà ti bá ọlọ́run ẹ dúró ti bá ọlọ́run ẹ dúró kó bá ọlọ́run ẹ dọ́gba nígbà tí àwọn àmì àtàwọn gbogbo gòdògòdó tí wọ́n kó síta nígbà tí wọ́n rí àwọn màmá tó rí àwọn bàbá tó rí àwọn ọ̀ṣọ́rọ̀ tó wà nínú aṣọ àlà tí wọ́n mi àjà lọ́tún tí wọ́n mi àjà lósì tán ni ó yá ẹnì ṣó ń bẹ̀ àwọn fúnra wọn wọ́n ṣe kí ni wọ́n tẹwọ́ ọmọ wọn baṣọ kò sí ẹni tí ọlọ́run ò lè lò tí ọlọ́run bá fẹ́ ṣiṣẹ́ ṣùgbọ́n dedere tó máa ń di ènìyàn ní etí ni ká máa gbà ní àdúrà pé kó má di wá létí nígbà tí olúwa bá ń bá wa sọ̀rọ̀ mo dì yín o bàbá mo gbé yín ga èmi àti àwọn ìdílé mi tá wà lójú fọ́nrán àtàwọn tán wà lẹ́yìn fọ́nrán àtàwọn tán tún máa wò ó a dúpẹ́ lọ́wọ́ yín mẹ́ta lọ́kàn ìjìnlẹ̀ fẹ́ kún un tẹ́ ṣe ní nàìjíríà lénìí tí ò bá sí pé olúwa wà ní tiwa níbo ni àbá wà ní alẹ́ yìí ni àwọn abiyamọ mi ipò wo làwọn abiyamọ mi ìbá wà ní alẹ́ ṣùgbọ́n olúwa jẹ́wọ́ ẹ̀ ó ní èmi ni wọ́n máa ń sọ wọ́n ní alágbára máa rọra ilẹ̀ ń yọ̀ ẹni tí ọlọ́run ò lè mú kò tí ì dáa òun ni mo ṣe máa ń kọrin yẹn ní gbogbo ìgbà wípé bàbá máa fọwọ́ lẹ́ran lórí ọ̀rọ̀ mi bàbá má máa pa mí tì í kan má ṣe dojú ìgbàgbọ́ mi tì mí olúwa bàbá o wá bá mi ṣe. olúwa gbọ́ ohùn ẹ̀bẹ̀ olúwa gbọ́ ìrora àyà àwọn abiyamọ lónìí àpẹẹrẹ wípé ọlọ́run wà síbẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà òun la ti rí yẹn bá a tiẹ̀ máa pín bá a tiẹ̀ máa dúró lójú kan a rí ọwọ́ ńlá ọlọ́run irú yìí tó fi gbé àwọn ọmọ Ísírẹ́lì kọjá nínú òkun pupa ta ló ti fẹ́ wọlé yìí ìbá a ṣe bẹ̀rẹ̀ ètò ni am Frank <laughs> okay let me allow him to come in if him to come in I just give glory to Jehovah Almighty for his mercy that endureth forever in Nigeria today. Hmm olúwa ò ṣe o ẹni ọlọ́run ṣe lóore o kò náwọ́ sókè ó ṣe mí o ó ṣe mí o mo dúpẹ́ lọ́wọ́ jésù olùgbàlà hallelujah mo mọ̀ pé wá ènìyàn ló kọ́lé alájà mẹ́fà tó jáde láyé mo dúpẹ́ lọ́wọ́ jésù olúwa ṣeun olúwa ṣeun alágbára nínú àwọn ọ̀run alágbára tí gbàgbára lọ́wọ́ alágbára òfàtàpà kò tẹ́ páànù ìkàmọ́lẹ̀ ọba tí ò jẹ́ kí abiyamọ kọ́ máa pa yín keke ní nàìjíríà ní àṣálẹ́ yìí olúwa ọlọ́run ọbẹ̀ ṣeun bàbá ọmọ ẹ̀mí mímọ́ ẹ̀ ṣeun. Hmm. <laughs> ọlọ́run ti dé tí olúwa bá dé kò sí ẹni tó lè sọ pé bẹ́ẹ̀ kọ́ olúwa ò dé ìdè ayọ̀ sínú ilé ayé mi àti àwọn tèmi tó wà lójú fọ́nrán àtàwọn tó wà lẹ́yìn fọ́nrán àtàwọn tí wọ́n tún máa wò ó dé ìdè ayọ̀ sínú ilé ayé ẹnì kọ̀ọ̀kan wa dé ìdè ìfọ̀kànbalẹ̀ sínú ilé ayé wa dé ìdè ìṣẹ́gun sínú ilé ayé wa orílẹ̀-èdè nàìjíríà yìí ẹ máa gba ọpẹ́ lọ ẹ máa gba iyì lọ ẹ máa gba gbogbo ògo lọ má jọba lọ olúwa má jọba lọ olúwa ọba tá kò lè rọ̀ lóyè alágbára tá kò lè ṣẹ́gun ni ìjọba rẹ̀ dùn mọ́ wa yéye o má jọba lọ olúwa olúwa ọlọ́run ọbẹ̀ ṣeun àkọ́bí nínú àwọn òkú ẹ ṣeun ẹ̀kẹrin nínú iná ìléru ẹ ṣeun yàágbó yàájù ọba alágbára ẹ ṣeun ọba tó mí ìní ìyè rẹ̀ sí orílẹ̀-èdè nàìjíríà lónìí olúwa ọlọ́run ọba ẹ ṣeun pé ẹ jẹ́ èmi ni olúwa ọlọ́run ọba ẹ ṣeun ẹ̀yin tí ẹ bá gbogbo àwọn gòdògòdò tí wọ́n dà síta tẹ́ ẹ bá ọkọ wọn pàdé nínú afẹ́fẹ́ olúwa ẹ ṣeun tí ò bá sí pé ẹ̀yin wà pẹ̀lú wa kí ni àbá máa sọ ní àṣálẹ̀ yìí ipò wo ni ọ̀pọ̀ abiyamọ ìbá wà ọ̀pọ̀ bá wà lórí ẹkún ọ̀bọ̀pá wà lórí ìjókòó tí wọ́n máa jókòó gògògò tọ́ bá sọ pé ẹ jókòó tọ́ bá sọ pé wọ́n ń jókòó tọ́ bá sọ pé ẹ kú ìjókòó ibi tí wọ́n ti ń ṣe ọ̀fọ̀ ni wọ́n ti ń kí wọn pé ẹ kú ìjókòó ẹ kú ìkàlẹ̀ la máa ń kí ni ní kí ìrọ̀rùn olúwa ọlọ́run ọbẹ̀ ṣeun mi ò rohun fáyọ̀ bí ò ṣọpẹ́ hmm. hmm. ẹni tó kàn ló mọ̀ ẹni tó mọ̀ ló kàn hmm. tèmi yé mi ẹni ṣòun náà nìkan ló wà nàìjíríà tèmi yé mi tèmi yé mi olúwa ṣeun olúwa ṣeun olúwa ṣeun olúwa ṣeun ẹ máa gba ọpẹ́ ẹ gba iyì ẹ gba ògo jésù àpáta ìgbàlà àmín àmín àmín lórúkọ jésù ẹ jẹ́ ká gbọ́ orin kékeré. yorùbá ọmọ aráyé kí ni ṣẹlẹ̀ sí yorùbá ọmọ òdùwà o. àwa máa ṣe ọ̀rọ̀ láǹtẹ̀ bẹ́ẹ̀ ni. wọ́n gbáre fẹ́lẹ́ bí wọ́n tún kó lóko wá mú. òun náà ni ọgbọ́n àkọ́tì bẹ́ẹ̀. Yóò yóò yóò bí iná alẹ́ rúrúrú bí omi òkun bàbá ni bàbá ṣe ṣùgbọ́n ìyá lè jókòó sí kòtò ọlọ́run fi wá sí ẹ ká ronú. bá sọra wọn di bọ́ọ̀lù fáráyé gan. wọ́n ti gbá wọn sísàlẹ̀. ìyá tí ó ti kéré tẹ́lẹ̀ ti jẹ́ ní àtijọ́ Yorùbá jókòó sílẹ̀ rẹ̀rẹ̀ wọn fọwọ́ lọ́wọ́. bí àgùntàn tí abọ rẹ̀ ń wòrì ṣàyíṣẹ́ o. tó Yorùbá ló kú ìmáyé forú títí tó gbógun ọdún lẹ́yìn òkùnkùn bèrèbèrè. ìmọ̀lẹ̀ àtàn o. ẹ jẹ́ ká bọ́ lọ́dún mari ká bọ́ balùwà. ẹ á pe bàbá ó kẹjà wa lóhùn lóye olúwa ẹ ṣeun. ilẹ̀ ilẹ̀ gbà wá o ilẹ̀ olúwa ilẹ̀ àkọ́kọ́ alákòrè tọ́wọ́ ẹni dípè lálákòókà ébà ilẹ̀ o ilẹ̀ o ilẹ̀ ilẹ̀ ilẹ̀ ilẹ̀ ilẹ̀ tàwa ilẹ̀ ilẹ̀ ilẹ̀ álímì mo pè. àtẹ ìka ọkọ tí a pèlè. ilẹ̀ àtẹ ìka lọkọ tí a pèlè kò ṣeé gbá mú ilẹ̀ gbà wá gbà wá lórílẹ̀‐èdè kóòtù òjì borí ilẹ̀ yìí pẹ́ o. gbèrègèdè ẹ̀ẹ́ ẹ̀ẹ́ àwa gbórí ilẹ̀ yìí pẹ́ o. ẹ̀ẹ́ ẹ̀ẹ́ àwa gbórí ilẹ̀ yìí pẹ́ o. ẹ̀ẹ́. dalẹ̀ abálẹ̀ lọ gbèrègede ẹ̀ẹ́ ẹ̀ẹ́ àwa gbórí ilẹ̀ yìí pẹ́ o ah, orin bàbá àgbà nìyẹn àwọn orin àgbà àwọn orin ìjọsìn wọ́n wọ́n tún ṣe wọ́n tún ṣe but mo ṣe like percussion tí wọ́n lò bẹ́ẹ̀ native ni wọ́n ti dá guitar sí ó dà bẹ́ẹ̀ ilẹ̀ ọ̀gẹ́rẹ́ alápòore táwọn olùbí ń pè lálápòkà <laughs> ẹ ṣe tẹ́ ẹ̀ kí akọ́lẹ̀bọ̀ kó daṣọ bo àwọn ọmọ wa ẹ ṣé ẹ ṣé lórí ọ̀rọ̀ ọmọ Yorùbá ọmọ Yorùbá ronú hmm, mo wá fẹ́ pe àkíyèsí nítorí ẹnìkan ṣo ni mo ṣe jáde lálẹ́ yìí unfortunately mi lè gbé wọn ọgbà ká ṣe ọ́díò eh, mọ́ fídíò hmm, náà wọ́n ti yọ ọ́díò kúrò torí àwọn tó ń bọ́ sẹ́yìn tó ń ṣe bí wọ́n fẹ́ máa rojú oníkálukú which I love though. ọ̀gbẹ́ni Bọ́lá Ahmed Ṣàngódélé ọmọ Ìrágbìjí tí ẹ sọra yín di ọmọ Èkó tipátipá kò sí ohun tó burú bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹ nírònú ni ẹ láròjinlẹ̀ tó bá láròjinlẹ̀ olórí yẹn kọ ó ní tẹ́rù bá mọ núrò ní adúpẹ́ ayéfẹ́lẹ́ ayédèfẹ́lẹ́ tòótọ́ ogun láyé ìbọn ràn ọmọ mi ló máa ń sọ bẹ́ẹ̀ <laughs> adéyọlá yínká ogun láyé ìbọn ràn bẹ́ẹ̀ ni a wá ṣe báyìí hmm, ogun láyé ìbọn ràn ọkàn kọ Yorùbá lórí kínní ni o wọ́n sì wá sọ pé kí tí ẹni túmọ̀ ẹ̀ <laughs> ogun láyé ìbọn ọ̀ràn tòótọ́ nítorí ẹnìkan ṣo ni mo ṣe jáde lálẹ́ yìí tá a bá wí àákú tá a bá sọ àákú ṣùgbọ́n èmi Olúwatóyìn Àmọ̀kẹ́ ire ni wọ́n ṣe ń oníṣẹ́ka àmọ́ tíre bá dìbì ìpàdé dọ̀hún o ìpàdé dọ̀hún o ìpàdé dọ̀hún o àní tíre bá dìbì ìpàdé dọ̀hún o. Bọ́lá Ahmed Ṣàngódélé ò rí i pé ẹ̀sìn alágbára ti ń dé báyìí hmm, ẹ̀sìn gbajúmọ̀ ẹ̀yin ni mo wá bá sọ̀rọ̀ méjì mẹ́ta. mo kí yín bọ́lá ahmed tinubu mo kí yín kú oríire <laughs> ẹ nírú oríire wo ni àgbàyanu oríire ló wọlé tọ̀ yín lénìí nítorí pé kí ni nínú ibi ire ajáde nínú ire ibi ajáde lórí ìjàgbara ìlú èkó náà gbìyànjú láti dọwọ́ ẹ̀ bolẹ̀ dànsákì ẹ̀ alágbára mámẹ́rò bàbá ọ̀rẹ́ ṣùgbọ́n ìyẹn rántí àtúbọ̀tán <laughs> ìyá mi a máa kọrin kan a ní bọ̀rí mi lọ́kọ̀ọ̀kan inú àbàjẹ́ kí ló ń bá yín lọ́kàn jẹ́ alábòsí ara ẹ̀ alábòsí alówó alábòsí akọ́lé alábòsí abímọ àtúbọ̀ àtúbọ̀tán alábòsí àní kò ní í dára. Bọ́lá Ahmed Tinubu wọ́n ti gbàgbé pé tá lọ bá lọ àbọ̀ máa ń bọ̀ ni àbọ̀ ń padà wá ó ń bọ̀ wá jíṣẹ́ bó tilẹ̀ wù kó kéré mọ́ nítorí nǹkan tó fẹ́ jẹ́ I will not use air for you because ẹ ti so àgbàdo mọ́dì ẹ ti di aláwàdà ẹ̀dìyẹ nítorí nǹkan tó fẹ́ jẹ́. Hmm, ó ti jẹjẹkújẹ nítorí nǹkan tó fẹ́ jẹ. Hmm? nǹkan tó dẹ̀ wá fẹ́ jẹ yìí ò lè jẹ́ láyéláyé tí bèèlà máa fi fún un. ogun sáwọn tó fẹ́ jàjàǹgbadì ìjà ìtúsílẹ̀ ọmọ kóòtù òjíire kúrò nínú ẹrú fúlàní nígbà tó jẹ́ pé ìran ẹ̀gàn náà ẹjọ́ tán mápá òun ni. ara nǹkan tèmi máa ń sọ rèé fún àwọn tó bá ti ní ìfẹ́ àfẹ́jù ẹni tó rò wípé bóyá o lè yá o lè o lè o lè o lè o lè gba ògùn ẹ lò sínú ilé ayé tiẹ̀ òun ló wá yípo padà yìí tó wá di egungun ẹja ṣùgbọ́n tó bá kọ̀ lógì a máa fọ́ ní kọ̀rọ̀ ni. Korone pẹ̀lú gbogbo ohun tó lúwa dánwò ní àrà ní nàìjíríà lénìí olúwa ti jẹ́ kí n mọ̀ wípé tó bá kọ̀ lógì a máa fọ́ ní kọ̀rọ̀ ni. Your heart's ambition to become president of Nigeria by fire, by dying, by anything tí ẹ ti bá ẹ̀. Hmm. asán lásán ni bánsá ni òfo ọjọ́ kejì ọjà. olódùmarè nìkan òun ló ṣe kí ni ló mẹni tó máa di àárọ̀ ọ̀la ló mẹni tó máa dẹ̀ mí. Bọ́lá Ahmed Tinubu Elédùmarè ọba nìkan ló mẹni tó máa dọ̀la. ọlọ́run ọba nìkan ló mẹni tó máa sùn lálẹ́ yìí tó máa jí bẹ́ẹ̀ ṣe jù bẹ́ẹ̀ lọ kó o ṣe jù bẹ́ẹ̀ lọ you will not become the president of the Federal Republic of Nigeria as one nation because that is all your aim that is the only thing you are dreaming of and you are just daydreaming bàbá aláìdá èèyàn nìyí ẹrú lásán ló jẹ́ fún Buhari ìránṣẹ́ Luciferi pangolo wàrà àmúsọdànù ló jẹ́ lọ́wọ́ ọmọ Kaongan ni ẹ ò lè dépò lórí Nàìjíríà two thousand and twenty-three yẹn gàsíkíá ni wọn ò lè débẹ̀. lẹ́yìn kó o darapọ̀ kó o yí padà báyìí torí pé tíwájú ò bá ṣe lọ ẹ̀yìn máa ń ṣe padà sí ni lẹ́yìn kó o darapọ̀ kó o bọ́ aṣọ ìgbéraga ìgbéra ṣánlẹ̀ aṣọ èmi ni mo tó tán èmi ni mo lówó èmi ni mo mọ ọ̀nà ohun tí mo bá ṣe àṣegbé ọlọ́run ló ṣe àṣegbé àṣepamọ́ lènìyàn máa ṣe lẹ́yìn kó darapọ̀ ká wá bí ọmọ Oòduà bá ṣe máa bá ṣe máa di ẹyọ kan tí àwọn Ìgbò náà tó máa lọ tí àwọn ọmọ Fúlàní Kaongan ní táwọn náà tó máa wà lọ́dọ̀ tiwọn láì jẹ́ bẹ́ẹ̀ Mr. Ṣọ̀gọ́délé ó máa ṣe ẹ̀sìn gbajúmọ̀ yìí á ah! ju ti Christmas gift lọ àpẹẹrẹ ló ti rí lè nìyẹn àpẹẹrẹ ọlọ́run òun ló ti rí lẹ́nìí pé ọlọ́run ọba ló ń jẹ́ èmi ni ọlọ́run ọba nìkan ló ní agbára lọ́wọ́ èémí àwọn ènìyàn ọlọ́run ọba ló ń jẹ́ èmi òun lòjò òun lọ̀dá òun lòrùn òun láfẹ́fẹ́ òun nìjì òun lomi òun ni yanrìn ọ̀rọ̀ tó jáde lẹ́nu wa ọlọ́run ọba ló ń jẹ́ bẹ́ẹ̀ tí ẹ wóra ẹ nínú mírọ̀ níbi tó ti fi rẹ lọ́kàn balẹ̀ tó yẹ ibi tọ́jú orí ẹ dé ń sìn pẹ̀lú gbogbo bẹ́ẹ̀ ṣe yí ọjọ́ orí yín bẹ́ẹ̀ ṣe yí yí yí yí yí yí yí ẹ sọ pé o ṣe seventeen sìn ni ìwọ tó ti fẹ́ wọ hundred years. o ṣàfẹ́ jẹ o ṣàfẹ́ jẹ president like nǹkan tá a bá kọ mọ́yàn tí a bá gbé wá látọ̀run ló lè ṣẹlẹ̀ owó ò lè ṣe é ó mọ̀yàn ó ṣe gbajúmọ̀ ó ṣe gbogbo ẹ̀ fún sáà kan ni tí sáà yẹn bá tán wàá wá di ẹni àkọ́tì wàá wá di ẹni ẹ̀sín wàá wá di ẹni yẹ̀yẹ́. Buhari ò lè gbéjọba lẹ̀ fún ẹ láyé kí ni ìdí tí Buhari ò ṣe lè gbé ìjọba lẹ̀ fún ẹ tó pé Buhari mọ̀ ẹ́ ní ọ̀dàlẹ̀ ìwọ tó o lè dalẹ̀ ọmọ Yorùbá àwọn tí wọ́n gbà ẹ́ tán gba ẹ̀tọ́ nígbà tí ìyá ẹ̀ tó ń tó ń tó ń ru kọ̀ọ̀kan aláàárù tí wọ́n tọ́ ẹ tán fi owó wọn tọ́ ẹ débi tó dé. De tó wá tìtorí your personal ambition tó da gbogbo irúfẹ́ ìrìn àjò bẹ́ẹ̀. Buhari ò lè ẹ́fà amúgbálẹ́gbẹ̀ẹ́ yẹn torí wọ́n ti mọ̀ wípé tó o bá débẹ̀ pàṣán ìyálé tìyàwó ń bẹ lókè àjà ló máa fi ṣe fún un ó rí pé gbogbo nǹkan tẹ́ jọ tò láti bẹ̀rẹ̀ sórí bí Buhari ṣe change gbogbo cabinet the whole of Nigeria all parastatal ni, ni Buhari ló change gbogbo wọn ló change wọn sí Fúlàní ló change wọn sí Haúsá. bárọ́kọ́ mi Ìjẹ̀bú mo ṣì ń bọ̀ mr kí lorúkọ tí yín ti ń jẹ́ vice president ẹ̀yin náà máa gba díẹ̀ nínú ọ̀rọ̀ tó ń bọ̀ yìí <laughs> máa fún yín ní tiyín adójútì ni ọmọ kẹ́nẹ́lì wọ̀ adójútì ni ẹ̀yin ti gbàgbé ibi tí bàbá Awólọ́wọ̀ tó ṣe sí tó ṣe kù sí nítòótọ́ ìyàwó ni mo jẹ́ nínú ilé Awólọ́wọ̀ because of Igbo. Your anointing, you, you destroy it. Your relationship with God, you destroy it. You could not stand the test of time. Bọ́lá Ahmed nígbà tí oyè amúgbálẹ́gbẹ̀ẹ́ bá tán two thousand and twenty-three yẹn bí olúwa ti ń bẹ tí ẹ̀mí ẹ̀ dẹ̀ wà. By this time two thousand and twenty-three because of all this your cunning attitude. ohun tó máa gbẹ̀yìn inú ilé ayé yín ó máa ju ti Babangida lọ ẹ máa máa gbénu yàrá béèrè pé kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ níta ni láṣẹ ìdùnmọ̀ rẹ̀ kò dẹ̀ lè dùn mí fún yín kò lè dùn mí fún ẹ jẹ́ kí n yọ yín yẹn kúrò fúnra ẹ ti ṣàgbàdo mọ́dì ó ti di aláwàdà ẹdìyẹ àgbà tó bá yẹ̀yà rẹ̀ ká wọ̀ tuurutu. bàbá mi ọmọ olówó òdùrú ọmọ ajífẹgbẹ ṣeré àwí mẹ́nu kúrò nítòhún kábíyèsí bàbá mo sì ń bọ̀ wá bẹ́ẹ̀ yìí náà sọ ẹ ọgbọ́dọ̀ tèmi pẹ̀lú yín ọ̀rọ̀ ọmọ pẹ̀lú bàbá ni. Hmm. ibi tẹ́ ẹ bá wà dé rèé. ẹ ń kọ̀dí síta tọ̀ sínú ilé ẹ ń bá wọn tún lu wọn ṣe káàkiri ẹ̀dẹ̀ ń ba ti ń jẹ́ nítorí pé ẹ sọ pé àgbò méjì ò kì í momi nínú kòtò <laughs> ẹni irin kì í fọn kọ́mọ ẹ fọn ẹ jẹ́ ká fìyẹn sílẹ̀ ọmọ ṣàngódélé kò lè dùn mí fún ẹ ẹni tí ò bá nírú ẹni ni kò lè mọyì ẹni irú àwọn ọmọ tó fẹ́ lọ fẹ̀mí wọn wéwu lénìí mélòó nínú wọn ló ní lórí kọ́ tó jẹ́ pé tó bá ń rí wọn báyìí tìdùnnú tìdùnnú ló ń rí wọn. kò sí nítorí ẹ ti lọ ṣe kíni ẹ ti fi olú yín ẹ ti fi dájọ́ nítorí kíni nítorí ipò tó jẹ́ pé hey, This world is not my own. I'm only passing through. Àlejò la jẹ́ láyé yìí. Ẹ wòye tó ń wọlé fún yín. Tinubu wòye tó ń wọlé fún wọn nìkan Lagos State. Eighty-nine percent of Lagos state income àpò tiẹ̀ nìkan ló ń lọ still náà kò tíì tó. ọmọ Fúlàní ò fìgbà kankan nífẹ̀ẹ́ wọ́n farabalẹ̀ wọ́n lò ẹ́ torí pé wọ́n mọ̀ pé kí ni ọ̀dàlẹ̀ olójúkòkòrò olójúkòkòrò owó àti ipò tó mú ẹ ó mú ọmú láyà ẹ lórí Yorùbá gbogbo bó ṣe dalẹ̀ Oòduà yìí ilẹ̀ ọ̀gọ́rẹ́rẹ́ afọkọ́yẹrí alápòore tọ́mọ táwọn olubi ń pè lálápò ọ̀kà ilẹ̀ máa dà wọn náà gbẹ̀yìn ni o nítòótọ́ ilẹ̀ náà ló sì máa jẹ gbogbo kákàsì tó kù ṣùgbọ́n <laughs> ilẹ̀ máa yọ̀ ẹ́ ó dalẹ̀ Oòduà ẹ fi àmì àwọn ọmọ ọlọ́mọ fi ń takáìtì ẹ fi ń wéwu kódà. àbọ̀ ń wá o gbogbo ẹ̀yin alágbára ilé ayé onípò àti olówó kóòtù òjíire <laughs> two thousand and twenty-three yẹn fún wọbọlá ahmed ṣògòdélé ọmọ ìrágbìjì òfo ní ọjọ́ kejì ọjà. àbọ̀ ń bọ̀ wá bó àbọ̀ ń bọ̀ wá bó níṣẹ́ ẹ̀yìn àgbéléṣe mi tìǹì tí ó dáa àbọ̀ ń bọ̀ wá bó níṣẹ́ o èyí àbọ̀ ń bọ̀ wá bó níṣẹ́. ní ti Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà ẹ ò lè rí mú mẹ́ta hundred yín mẹ́tàléní mílíọ̀nù yín ẹ lè rí mú nítorí pé ẹni tọ́lọ́run bá fà sílẹ̀ báyìí làwọn èèyàn ló máa ó finú wénú ó torí pé bọ́kàn ẹ̀ ṣe gbogbo àwọn ọlọ́pàá tó rò pé bóyá wọ́n wá darapọ̀ láti ṣiṣẹ́ ìjàgbara pẹ̀lú òun tó fi iṣẹ́ gọ́ọ̀mẹ̀ntì sílẹ̀ ó gba gbogbo wọn wọlé I have the full report which I'm going to read. Àwọn ni màá fi round up ẹ̀. kò tí ì báṣẹ́ yẹn débì kankan rárá láṣẹ onílẹ̀ á dẹ̀ ṣe láṣeyọrí kò ní kú sọ́nà bí èéfín. àwọn fúlàní wọ́n ń pààyàn wọ́n ń sunlé wọ́n ń dúnbú èèyàn bí ẹni dúnbú ẹran ìwọ àti àwọn ẹmẹ̀wá ẹ̀ mo wá ń dáná ẹ̀ ń dáná bó ṣe máa lọ mú ọmọ ìyá ẹ̀ àbó mọ̀ pé tá a bá ti jọ sọ èdè kan ṣo jáde lẹ́nu ọmọ ìyá ọmọ bàbá ni wá. gbogbo àwọn nǹkan ìjà tẹ́ kó lọ sọ́jọ́ta gbogbo àwọn mọ́tò dẹ̀ndẹ̀dẹ̀ndẹ̀ ìbọn gbogbo ẹ̀ You are the architects, the chairperson, the president behind those people and the and the ammunitions they took down to Ojota. Bola Ahmed. Ǹjẹ́ o tiẹ̀ mọ̀ wípé ikú òkì kanlẹ̀kùn kó tó wọlé? kò ní sọ fún ẹ pé mi yẹn mo dé kọ́ máa suffocate ẹ̀ ni ló bá lọ. owó <laughs> hmm. rẹ wo tó kù ó ti gbẹ ó ti gbẹ tán orí nìkan ló kù nothing remains of you just a carcass. nǹkan tí mo fẹ́ lò tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí mo fẹ́ fi ṣe program ni but eh, wọn ò gbà pé kéèyàn lo kìnní mu ẹ wo Bọ́lá Tinubu look at him look at him see what remains of him that is him early in the morning hour. Buhari tiẹ̀ tún sì lẹ́ran létí jùlọ that is him There. òun ni màá fi ṣe coverage tí màá fi gbé kinní sórí YouTube please subscribe there and leave your comments I have so many documentary there thank you. kí ló dé ìwọ àti àwọn òbáyé jẹ́ group of friends of yours you can say no ẹ má kó kíní ìwá sẹ́kọ̀ọ́ ẹ jẹ́ kán ṣe nǹkan tó fẹ́ ṣe kó tiẹ̀ pretend but you can't halt them you can't stop them because you are the one that send them on errand. bárakọ́ bí ìjẹ̀bú. kí lorúkọ tìyẹ ti ń vice president fìdí ẹ ìyẹn kàn wá ń lásán ni fìdí ẹ ni he himself he has sold his dignity and he call himself a pastor. bàbá ọkọ mi yọ aṣọ ẹ ní lọ́rùn ẹ mi ò tiẹ̀ mẹ́ tó tiẹ̀ sọ pé kẹ́ tiẹ̀ lọ kọ́ tiẹ̀ pé wọ́n fẹ́ lò yín náà níná. No torí ẹ lè sọ̀rọ̀ ẹnu yín very quiet man ó wá jẹ́ kó gba ògo ẹ̀mí mímọ́ tó wà lára ẹ̀ mi yín bá wíṣẹ́ rí eh, behind every successful man in life there is always a woman and behind the downfall of a man there is a woman as well. Mrs. Vice President, I will say you are the downfall of your husband because remember, you are a granddaughter to Baba Ulowo. You should have done better. ẹ mọ̀ pé àsìyàwó lè nà án so I know what I'm talking about. bẹ́ẹ̀ nírú àwọn aṣọ wọ̀nyẹn ní lórí ìkọ́ni tó bá ní lórí ìkọ́ ó ní da gbogbo mọ́tò kẹ̀kẹ̀kẹ̀kẹ̀ sàǹfàrà wà ń bẹ̀ wà ń bẹ̀ ó ní kọ́ kó àwọn kinní wọ̀nyẹn kí wọ́n lọ fi kọ́ lọ fi pa gbogbo àwọn tẹ́ ẹ kó jọ sínú igbó o ò lè pa wọ́n because ìwọ fúnra rẹ náà you have hands in those people that are there gbogbo àwọn tẹ́ ẹ lọ kó wọlé ó mà ṣe o. gbogbo ọ̀nà pátápátá ni wọ Bọ́lá Tinubu. No ló gbà lénìí láti pa ògo mólógo nínú lórí ìjàngbadì ọmọ Oòduà ṣùgbọ́n a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. ọ̀rọ̀ ti wọ Ahmed Bọ́lá Ṣàngódélé Tinubu ó dàbí ọmọdé ni tó ní tóun bá dàgbà tán orí ẹyẹlé ló máa máa fi fọkọ mu ẹlẹ́dàá ẹyẹlé á wá sùn ẹlẹ́dàá ẹyẹlé ò ní jẹ́ kọ́mọ náà kó dàgbà ni òun ló ṣe ní rí two thousand and twenty-three yẹn ni kò ṣe ní dọ́wọ́ ẹ̀ àṣẹ ọ̀rùngún kò yí padà ọ̀dàlẹ̀ balẹ̀ kú ẹni bá dalẹ̀ àbálẹ̀ ti dálé Oòduà ilẹ̀ tó gbà ẹ́ ilẹ̀ tó tọ́ ẹ ilẹ̀ tó sọ ẹ́ di ènìyàn pàtàkì láwùjọ ilẹ̀ tó sọ ẹ́ di ẹni àárí náà ká sí ọwọ́ tó fún ẹ lóúnjẹ ó gé jẹ nìkan ó gé kúrò ní. See your life eléyìí ò kì í ṣe pé bóyá photo grid àbí photo photoshop o that is him that is him in the early morning hour ẹ wo Buhari Buhari tiẹ̀ tó sì ní pẹ̀lú bí yẹn náà òròyìn tó ń wẹ̀ e shock you ó ń béèrè lọ́wọ́ ẹ̀rí pé e shock you ò lè débẹ̀ <laughs> tó mọ̀ pé ọ̀dàlẹ̀ ni ẹ́ wọ́n wá fi ẹ́ sípò nígbà tó jẹ́ pé ọ̀tọ̀ níbẹ̀ ṣe jọ sọ láti bẹ̀rẹ̀ tó dẹ̀ mọ̀ pé tóun tóun bá jẹ́ kó débẹ̀ níjọ́ tó lọ sí ibo ló lọ náà tó lọ tó lọ tó lọ fún wọn lóúnjẹ àwọn èèyàn wà nínú lẹ́kọ̀ọ́ ńbẹ̀ yẹn tílé wọn jó tí gbogbo nǹkan wọn jó kò ní kán gba pángolo rẹ̀ sí kan ó lọ ṣe mr is nice tó bá yẹ pé níjọ́ yẹn nígbà tó yìí gbé ẹ ọlọ́run ló mọ ohun tó sọ fún ẹ ń bẹ̀ tó òyì gbé ẹ láti inú tó bá yẹ kó ná lẹ kú síbẹ̀ ni ó kú gbé náà nìyẹn. ó kú gbé náà nìyẹn ó kú dànù náà nìyẹn. ẹ jẹ́ the um, the report concerning what happened the report is out so now I'm going to read it in English anyway and then I will post it on my um, current affairs forum later on in the day or tomorrow. Let me read the, the press release. Hidden secrets of the attack on Sunday Igbo's house by Prince Eniola Joseph Ojajuni, 2nd July 2020. and it is reported by Adedoyin Sola. His house was surrounded. No entry, no exits. Yet Igboho escaped with five of his guys by Prince Eniola Joseph Ojajuni. It is no more news that Igbo's house was ransacked by DSS and the army at midnight of July 1st, 2021. Against all rumors and stories from media and DSS, there are eyewitnesses' accounts. It is a fact that it wasn't only Sunday Igbo who escaped that attack. He escaped with some of his fighters. Eyewitness accounts and CCTV videos fragments are flittering out from survivors. Here are the facts you don't know. Point one Nigerian military, foreign French-speaking military, and DSS came in a canopy of 20 vehicles. Occupants of these vehicles are estimated to be 300. three hundred. <laughs> When the attack started, three vehicles blocked the entrance to the Soka area of Ibadan. No entry, no exit. Even if Sunday Igbo supporters tries to reinforce. Point two, there was no gun exchange. Forget the accounts of DSS that said one officer was injured. The fact is, with the caliber of weapon DSS claimed to have seized from his house, there is no way an agent will not die. Are those agents God that cannot be killed? Yet, not less than four Sunday Igbo's men were killed at point blank it was revealed that Alpha, who just performed, who, who just performing ablution to pray, was short, despite kneeling down, mm, with hands raised up. DSS claimed he was having juju. They shot him on his head. It was summary execution. A particular Yoruba man was on a conference call with DSS. He was explaining and directing DSS movements into rooms. He knows all Sunday Igbowo's rooms. <laughs> he asked them to check the ceiling. When they were leaving, he called in again for them to look and kill all cats. It was an inside job, which leads to point number four. Some military men, numbering about 100, came to join the Sunday Igbo's fold a few weeks ago. Let me bring that back again. Point number four. Some military men numbering about 100, they came to join Sunday Igbo's fold few weeks before. They said they want to join the Yoruba nation agitation Sunday Igbowo was warned not to accept them, but Sunday Igbowo desperation blinded him. This is suspected to be his problem. Yes, you see, I've been repeating the same thing. I've said all these things before. When you advise him, he doesn't listen ọmọ tá about bá dẹ̀ nífẹ̀ẹ́ about them? la máa ń bá wí. You don't say because you are in need of a help or helper, then you have to embrace anything. It could be very, very deadly, which is exactly what happened. I said it. I, I said the people that operated there, they know it, everything in and out. Point number five. Most people arrested in his house were not fighters. Some of them were cooks, cleaners, and cleaners, except a blogger lady called Lady K. DSS realized this, so they released four women. Little did they know that out of the four people they released, Sunday Igboho's wife, who just arrived from Germany, was mistakenly released. DSS will not will be biting their fingers right now. You see, I said, pay. I don't know why that woman came to Nigeria. ṣùgbọ́n tó bá rí ajá ewu lọ ó yà máa dákọ̀ fún torí okó dídó ló ṣe wáá fẹ̀mí ara ó wà níbi tó safe pẹ̀lú àwọn ọmọ ẹ̀ ó kúrò ní Germany ní Germany ó lọ dóko tó bá yẹ pé ó máa pa ẹ́ bó ṣe máa pa ẹ́ dànù nìyẹn àbí kí nìkan tó wá lọ sí Nàìjíríà ẹ lọ gbóru ara <laughs> tó bá rájá ewu lọ madam ẹ máa dẹ́kọ̀ fún ni who knows. But don't let me go there. Point number six. His house was surrounded. No entry, no exit. Yet he escaped with five of his guys. The circumstance of his escape cannot be explained scientifically or logically, but it happened. Point seven. Sunday Igboho still has no case to answer. He has no case with anybody to answer. The weapon paraded at the DSS office can belong to anyone. Yes. No proof they were taken from Sunday Igboho's house. As per the charming clothes it does not look like a typical Yoruba Ikomode lace clothes. Organi point eight, organizers of the Yoruba Nation rally are still planning to hold the rally, but there is no enthusiasm in their tone anymore, of course. But we thank God. Because when I heard that the wife was there, they, they said she was there. No, she was not there. And then I said, how can she be there? <laughs> kó yá dẹ́kọ̀ fún ni nítorí okó ó wá ó wá gbẹ̀pọ̀n sábẹ́ pa ẹ̀ ní pa ẹ̀ happened to your number six sásìkò tó ń dóko lélẹ̀ kí ló fẹ́ ní ṣe tó lè ṣe ní Germany tó wà bí kò sọ pé káwọn àbúrò or something kan bẹ́ẹ̀ ṣe that you have to be there yourself tí ó bá sí pé fẹ́ lọ fa ẹkùn sábẹ́ bó bá ṣe sọ àwọn ọmọ ọlọ́mọ tẹni tí ò níyà nìyẹn tó bá ẹkùn wọn lọ mọ̀ ẹ́ láàrin wọn. and thank your star that you did not puffed up torí ẹ̀yin ẹ̀yin obìnrin nàìjíríà ẹ gbádùn kẹ́ máa show off pẹ́yìn ni madam. Point number nine. All Nigerian leaders are keeping mute, of course. What do you expect? They are all keeping mute. According to anonymous hacker, group released in April, there is a mandate for Nigerian ruling class to make Nigeria a one-party system before 2023. Just one party. Sherry, APC PDP Yeah, because kí náà ti á council. I'm á sọ the youth party á sọ the youth party anyway nígbà tó not kálukú bá tiẹ̀ lọ nílò ẹ̀ kí Professor D. <laughs> Do you know that what Buhari has been doing since all this shooting and killing with his Fulani uh, uh, brothers? What have they been doing? What, are, what has he been doing? Do you know what he's been doing? He's been ruling Nigeria codedly in military form. kan wà tá à ń ronú far we think fast Buhari has been running Nigeria codedly in military form over two years now a united nation under one religion <laughs> so it's expected of all politicians to decamp to APC. No room for opposition. Oppose and die. No wonder politicians are keeping mutes. point number 10, which is the last point, is Yoruba nation agitation alive? Very much alive. From what the Lord did today. Yes. Unlike Biafra, this agitation is dead. It's not dead. It's dead forever like MKO died. It's not. Biafra will still rise because they will still rise because kedu kodu ọdịmma ọdịmma lọni ọmọ yorùbá ló máa bá sọ yorùbá tó máa máa bẹ́ẹ̀ sọ òyìnbó padà ọgbọ́n jìbìtì ló bá dé lórí irọ́ lórí irọ́ ìrọ́pọ̀ ìrọ́pọ̀ lórí irọ́ irọ́ ló bá dé dé. It is evident from history it is always come back. It comes back, yes. But this is the first time we are seeing Oduduwa nation agitation. This is not the first time. This is the second time. The first time, It died the moment it rose because the majority of the so-called elite Yoruba. Yorubas don't believe in it. Ọmọ Yoruba, ronú. By Prince Eniola Joseph Ọ̀jájúni, former NNPP, ṣèrántí àwọn àwọn pátì rẹpẹtẹ ìjọsí, governorship candidate in Ondo State, NB. the bull shall always rise. It's a copy. I receive it as a copy. As a copy. You see, copy. Ha! Mr. Bola Ahmed Tinubu. Ó ṣe mí láàánú fún yín wípé ní orúkọ ti bàbá and it gladdens my heart ní orúkọ ti ọmọ and I rejoice in Holy Spirit wípé ẹ máa ṣẹ̀sìn gbajúmọ̀ gbẹ̀yìn ni àṣẹ ọ̀run gùn kò yí padà Jésù àpáta ìgbàlà àmín àmín àmín lórúkọ Jésù please before you go to bed tonight glorify Jehovah Almighty ẹ jẹ́ ká dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba elédùnmarè fún oore ńláńlá tó ṣe fún wa ní nàìjíríà lénìí ní ipasẹ̀ àwọn ọmọ wa tó ṣíjìbò wọ́n tó gbàkóso hmm, lábẹ́ bó tilẹ̀ wù kó rí àdúpẹ́ àdúpẹ̀pẹ̀ olúwa ẹ ṣeun this is your one and only your daughter your girl your sister olúwatóyìn ọmọtádé ṣe ẹfun ṣayọ ọbátọlá darlington tí gbogbo yín mọ̀ sí ọlọ́mọ plenty ilẹ̀ oòdùà ò ní bàjẹ́ ọ̀dàlẹ̀ ló máa balẹ̀ lọ ire o. ire kàǹkà ire kàgbìtì ó dìgbà.